ayé o ayé ṣá málámálá mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣe mo ní ẹ̀ẹ́rẹ́ kí ni sí Yorùbá o ọmọ aláyé kí sí Yorùbá o ọmọ Oòduà o. nítorí owó Yorùbá.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 gbàmú lọ́wọ́ àjẹjẹjẹ. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ́wọ́ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ o. bá wa tó lẹ̀ yìí ṣe ò tó wọ́n lá máa wọ̀ ẹ́. Àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Olùdúwà dá wa láre o ká sì máa rere jà o kò ṣe ẹni máa mú kárí mi. àǹdẹ́ o ẹ bá mi bá bá ìyá léèrè o ẹ bá mi bá wọn ìbá léèrè o. àǹdẹ́ bàjẹ́ ṣé bí tòun là ń wí ẹni ṣe bí ata. rojọ́ yìí ò fáwọn ọmọ Odùduwà o. àti pádàrún ayé sí kẹ́kẹ́ ọjọ́ mi lọ́dẹ̀dẹ̀ àmì retí ìpadàbọ̀ ẹni ayé ń pẹ́ wọ́n tójú àríre wọ́n létí akọ́re ohun tẹ́tí kọ́ màkòrò omi ń bọ́ lójú ìbànújẹ́ ló dorí àgbàkodo tómi kẹ́ o. Mm. tabule ti bo ayé ò lè gbàgbé. bàbá tó sọ igbó dìlú ńlá wa ti mọ. ọmọ Yorùbá ò ẹ dúró ṣámṣám. bẹ́ẹ̀ ò tilẹ̀ lè jà kẹ́ dúró de ọjọ́ ìbò ìbò làó fi pátá ọlọ́tẹ̀ mọ́ láúláú. alababoys.com